àfi jésù ṣe àpẹẹrẹ àpáta ńláńlá èyí tí a pín èyí tó ṣe pé a pa á ó sì kú ṣùgbọ́n ó jíǹde a sì lè rí ìsinmi àti ayọ̀ àti ibi gbẹ́kẹ̀lé fún ẹnì wa tó náà gbẹ́kẹ̀lé jésù. àpáta àpáta ayérayé.

אישי אישי העולמים זולם ופין רשם ביתרה ביתרה מכל הרב תומי ג'מי סנטיטי וואקוטו וואקוטו פמואל wọ́n nìkan. wọ́n nìkan ló lè gbàlà. kì í ṣe yìí. kì í ṣe iṣẹ́ ọwọ́ mi. ló mú òfin rẹ̀ ṣẹ. kò sóhun. kò sóhun tí mo mú wá. kó. mo wá kó daṣọ bómi. mo ń wọ́ fún ìrànwọ́. mo wá sí. mo wá sí orísun mi. wẹ́mi o. wẹ́mi olùgbàlà mi. kò sóhun. kò sóhun. Batiye, Batie, batie ni mimbala, chikupa pojuminde, timbalo, timbalo saye aima, timi anite. beside me. Aquata.